ọlọ́run kó ṣamọ̀nà mi kó jẹ́ rí gbé kalẹ̀ kẹsì rí mi gbọ́ mo fẹ́ sọ̀rọ̀ lénìí gẹ́gẹ́ bí mùsùlùmí mo fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó kéwú tọ́lọ̀ ní ó yẹ níwọ̀nba mo fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Ìlọrin tọ́rọ̀ ìlú rẹ̀ jẹ́ lógún mo wá fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó tún jáde kúrò Nàìjíríà kí n bẹ̀rẹ̀ wípé ẹ̀sìn Islam yìí ọlọ́run pè wá lọ síbi wípé ká pèpè sójú ọ̀nà tẹ̀sìn àmọ́ ó so nǹkan kan mọ́ wípé ẹ pèpè sójú ọ̀nà ẹ̀sìn bil hikima wal mau'izatil hasana ẹ pèpè sójú ọ̀nà ẹ̀sìn yìí pẹ̀lú hikima àti pẹ̀lú wáàsí tó dáa ó túmọ̀ sí wípé wáàsí mi ń bẹ téèyàn tó pé wáàsí ni ọtí ò dáa ó ṣeni láàánú wípé kéwú kéwú yìí òun lọ̀pọ̀lọpọ̀ èèyàn rí fín láyé lénìí òun sì ní òrọ̀rùn láti mọ̀ òun lèèyàn ń dààmú kó tó mọ̀ àwọn tí wọ́n jẹ́ uh, medical doctors wọn fààyè gba quack doctors láti máa ṣiṣẹ́ wọn àwọn tó ń jẹ́ trained nurse àbí trained nurses wọn fààyè gba àwọn quack nurses láti máa ṣiṣẹ́ wọn even àwọn tí ń ṣe olùkọ́ àwọn teachers wọn fààyè gba quack teachers láti ṣiṣẹ́ wọn àfi kó lọ ṣe PGDE ọ̀nà kéwù yìí nìkan ńlẹ́ mi ò ti ní mọ kéwù rárá yóò sì bọ́ta yóò lòun pèpè sójú ọ̀nà tẹ̀sìn yóò wá máa tí ó wá bàjẹ́ yóò pọ̀ ju tó lòun tún ṣe lọ alukurani kẹrim tí wọ́n ti wọ́ síbẹ̀ ẹni tí ò lè kà á tó sì ń pèpè sójú ọ̀nà tọ́lọ́run tó lòun ṣẹ̀sìn ní tí ó bàjẹ́ yóò pọ̀ iná ní irú nǹkan tí ń ṣẹlẹ̀ yìí kéèyàn bọ́ síta látara wípé òun pèpè sójú ọ̀nà tẹ̀sìn wá jẹ́ pé gbogbo èèyàn ló ń bú mo fẹ́ call attention a yakub abdulbaki nílùú ìwó wazir of yorùbá land tí mo mọ̀ wọ́n ó sì dá mi lójú páwọn náà mọ̀ mí nítorí wípé àjọ gbé stẹ́ẹ̀lì ni àjọ kẹ́kọ̀ọ́ lázàárì ni àjọ gbé mọ̀dínà tìlú bóṣùlẹ̀ ni bí mo ti mọ̀ yín mo mọ̀ wípé bẹ́ẹ̀ náà bá ń rojú mi báyìí ẹ rántí mi ló mú mi dé fìlà tí mo dé yìí torí pé ńjọ́ tí tá a pàdé gbẹ̀yìn mi àti yín conference táwa ta kẹ́kọ̀ọ́ jáde lázàárì ṣe ní Ìbàdàn tí ò tí ì pẹ́ kò pẹ́ yìí àjọ pàdé ń bẹ fìlà tí mo dé ń jọ̀nà lélẹ́yìí so tẹ́ bá ti rí fìlà yìí tẹ́ bá ní fìdọ̀ ìlọ ẹ lọ wò ẹ rí i pé ẹ mà mí dáadáa jọ pé in the eighties àjọgbó stẹ́ẹ̀lì ni so mo rí fídíò yìí tẹ́ ẹ ṣe tí ẹ fi ń ẹ fẹ́ pẹ̀tù sáwọ̀ ẹ dẹ̀ ń bẹ̀bẹ̀ fún arákùnrin tí ó tó ṣàṣọjáàmù ọ̀rọ̀ tí ó ti wá yí lọ́wọ́ báyìí mo láwọn béèrè bíi mélòó mo fẹ́ béèrè lọ́wọ́ yín àtàwọn míì náà tí wọ́n ń bá arákùnrin yìí bẹ̀bẹ̀ ká bẹ̀rẹ̀ báyìí pé arákùnrin yìí kì í ṣe wípé ó bú ọba wa nílùú Ìlọrin nìkan ó ṣépè lé ọba wa nílọrin ọba wa nílọrin èsè just an ordinary ọba àwọn èsè ordinary ọba àmírù làwa ń pè wọn àmírù mùmíní kìí ṣe àwọn èsè kábíyèsí fọba wa nílọrin ní ìtàbùkù ẹ̀yin tí wọ́n ṣe kábíyèsí fún o mo ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Ìlọrin emirate amirul mumiri lọ́ba wa nílọrin e, ẹ̀sìn ni wọ́n ni wọ́n ti torí ẹ̀ jòkó kò wá fi máa lọ́ba ó bú bàbá ìmáàmù àgbà nílọrin bàbá ìmáàmù àgbà àti nílọrin àti gbogbo àgbègbè ẹ̀ ó bú wọn mention anybody nílọrin tó lórúkọ lójú ọ̀nà jáfadé tárákùnrin yóò bú kò sí kì í ṣe èébú nìkan èpè ló ń ṣẹ́lé wọn bàbá sheikh adam ó bú wọn ó ní bàbá Sheikh Adam lọ́ba ìsìláàmù ilẹ̀ Yorùbá jẹ́ gbogbo ẹni tó kéwú tó sì yé e, òun ló yẹ kí ọ̀rọ̀ yìí ó kó kó kó kó uh, kó gún kó kọ́rọ̀ yẹn ó gún ẹnìyẹn lára pé Sheikh Adam ba ìsìláàmù ilẹ̀ Yorùbá jẹ́ ẹ sọ fún mi gbogbo àwọn tó bọ̀ta tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń lo kéwú tí wọ́n ń sọ̀rọ̀ lórí Facebook lẹ́niwé alẹ́ nìyí ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ni làmọ́sáàtì Sheikh Adam wà lára wọn àtà òun ti ń sọ̀rọ̀ gbogbo àtàbàtà tí ń wíwò yẹn gbóló ti kọ́ so kéèyàn wá sọ wípé Sheikh Adam ló Islam ilẹ̀ Yorùbá jẹ́ ó dá lójú wazir of Yorùbá land in the eighties tí Sheikh Adam gbà wọ́ọ̀dù ní Egypt mi ì mọ̀ bóyá èsì wàmí àbẹ́ ti kúrò àmì ẹ̀ mọ̀ wípé Asia yóò ní fẹ́ni tí ò ṣe láwọ́ọ̀dù ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ béèrè lọ́wọ́ anybody bẹ̀rẹ̀ látòrí wazir of Yorùbá land mo kí yín o pé ẹ fẹ́ pẹ̀tù sáwọ́ bó sì ti yẹ kẹ́ ẹ ṣe náà òun lẹ àmì ẹ pẹ́ sí ìtumọ̀ pé pẹ́ sí ni wípé njọ tó ti bẹ̀rẹ̀ nǹkan tí ń ṣe yìí ọmọdé rẹ̀ ń gégi ní gbóńjọ́ náà ẹ̀yin àgbà tẹ́ ẹ mọ ibi tí ó wò ó sí ẹ̀ pín sákèsì tẹ́ bá sì gbogbo wa rì ọ̀dà níjọ́ tí wọ́n ń gbé yẹ́sẹ̀ àlùnákà àfa ẹ̀sà àlùnákà àtàfà gbé wọn ó níye from Ìlọrin ajẹ́jọ́ kan ní bí pẹ̀lú àfa ń jáde nǹkan dúró was taken from Ìlọrin down to gbogbo ẹ̀ ni mo mọ̀ pé ẹ gbọ́ ẹni tó ń gbé wọ̀nyí ń jọ́nà ẹ̀ jáde bẹ́ẹ̀ ti jáde tẹ́ ń bẹ Ìlọrin yìí ẹ̀ jáde kẹ́ ẹ bẹ́ẹ̀ níjọ́ náà so ẹkún Yorùbá ló sọ bẹ́ẹ̀ pé ẹkún ló máa ń bí kun ní tó ń gbé wọn sí jọ́nà ni pé wọ́n bú òun wọ́n bú òun wọ́n sì bú ìjọ òun àtàwọn òbí òun nǹkan tó gbé wọn sí jọ́nà nù kì í ṣe kì í ọ̀pọ̀lọpọ̀ ń tọ́ lọ́nbì ò sì máa sọ lórí atẹ́gùn gbogbo ẹni tí ń jáde tí ń bẹ̀ wá nísìn ẹ jáde ńjọ́ náà kẹ́ ẹ bá wa bẹ ọkùnrin yìí tí ń gbé wọn jọ òun Jésù Alonaka was coming from Saudi Arabia tó lọ sí hajj tí inú rẹ̀ ó mọ dùn pé òun fẹ́ rí mọ̀lẹ́bí from airport to police station ni kì í ṣe kò lójọ́ kan kò lójọ́ méjì mẹ́ta ń bẹ̀ ẹni tẹ́ ń bá bẹ̀bẹ̀ yín nísìn bóyá lẹ gbàgbé pé àfàbùlù wàhábì bàbúrò ẹ gbàgbé pé ó gbé àfàbùlù wàhábì ó ló búrò ó ní iye dọ́tà àfàbùlù wàhábì lò fà á níbi tí ń gbé wọn lọ ikú náà lọ bẹ torí ẹ̀ṣẹ̀ tó ní wọ́n ṣe fún un lọ kí wá ṣe pé òun ṣe tiẹ̀ ọba first class ọba òun ní ṣépèlé nífà kò sígbà tí n bá gbọ́ ní máa gún mi bí abẹ́rẹ́ ni torí mi ò nílùú mi o mi ò nílùú mi o ìtàn mọ́bò mi jùlọ rin lọ àtìyá àti bàbá mi àtàn mọ́bì kankan ọmọ Ìlọrin emirate ni bàbá mi ọmọ Ìlọrin emirate ni ìyá mi Ìlọrin emirate ni mo ti kéwú lẹ́yìn náà mo ṣẹ̀ṣẹ̀ wá lọ Asia rí tèmi pẹ̀lú yìí tá a ti jọ pàdé so ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ bi ni pé àtàwọn tí wọ́n bá tún jáde láti máa bẹ̀bẹ̀ òun ni wípé ẹ mú ọmọ Ìlọrin ẹyọ kan wá ẹ mú ọmọ Ìlọrin ẹyọ kan wá tó jáde lójú ọ̀nà dáwà yìí tó wá ń bú ọba àlù tí ń bú jòyè ńlẹ̀ Yorùbá fún mi lẹ́yọ kan tẹ bá lọ́yọ̀ kan fún mi gbogbo ìtọ́ bá wù yẹn máa gbé lọ àyè hùwà àìhùwà àìlẹ́kọ̀ọ́ nílọ alóní kò sẹ́bẹ̀yàn ti ga tó nílọrin tí ò lóníbàáwí kò sí alóníbàáwí wọn kọ́ ọmọ bá wa wí lókàlè ná wọn wọn wọn ẹni ọba tó sì bá wí wọn á bá wí kọ́ra wọn lè gbé kéèsì ẹ̀dílé ọba lè bá wí nígbà tí wọn bá ti ń bá wí lábẹ́nú tí ọba gbọ́ alóníbàáwí ọ̀sọ́mọ Ìlọrin kan tí tí ṣe bó ti ṣe wò bóun ti ṣe wò táwa sọ wípé ẹbẹ́ yìí náà ṣe báyìí jó ni ẹ̀sán náà ní ń kéwòn ó bú chief Ìmáàmù Ìlọrin ó bú sheikh adam ó bú sheikh kamaludin al-adabi gbogbo àwọn àfáà tó bú wọn yìí ẹ sọ fún mi ní nàìjíríà lónìí níbo lẹ fẹ́ dé tẹ̀ ní bala masata àwọn àfáà wọn yìí kí wọn láwọn àfáà yìí lọ́ba alẹ́ yorùbá jẹ́ nítorí kíni torí tíra sheikh adam tó ń sọ̀rọ̀ lórí hijab nǹkan tí ò yé nǹkan tí ò yé òun ló bọ́ta ní bèbú sí níjọ́ tí wọ́n ń ṣe gbogbo kínní yìí tó wáyé pa àtẹ̀lé ayọ̀ ọlọ́run jọ́nà kò wà tẹ́kùn ní kò mọ́tò ọlọ́run ló sọ bẹ́ẹ̀ wípé èéṣe èéṣe tí ò sí lára yín èéṣe táwọn ìjọkan ò dìde lára yín yẹ̀dùnúnà ilal khairi tí wọ́n mọ̀ pé yẹn lọ síbi pé dáadáa ni ẹ máa ń ṣe ẹ máa ṣàbúrú wa ya'muruna bil ma'rufi wọ́n sì máa pààyàn láṣẹ pé ẹ ṣe dáadáa ẹ máa ṣe dáadáa wa yanhauna 'anil munkar wọ́n sì máa kọ̀ fẹ́ni tí ń bá ń pé má ṣe ń tí ń ṣe ń náà ààrẹ nìkankan ààrẹ nìkankan jọ́ náà ẹ ṣeun gan Abdul Ayọ̀ọ́lá Yahaya thank you very much ààrẹ nìkan kan náà kó sọ fún mi pé tó ń ṣe yí ọ̀dà ayé alukur'an ọlọ́run sọ pé wùláhìka humul muflihun àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ àwọn ni ó jèrè kéèyàn máa bú àwọn àfa lábẹ́ pé ń ṣe dá wà bóyá àwọn àwọn fídíòs tó fi báwọn èébú yìí bóyá ẹ̀ ní tó wáyé pé mo mọ nọ́mbà yẹn nígbà fọwọ́dẹ̀ sí kẹ́ ẹ lè rí kẹ́ ẹ mọ irú nǹkan tó wí àjà nísìn àjà nísìn bóun ṣe mọ ẹ̀tọ́ tiẹ̀ gbà lẹ́gálè bí ẹni tó gbé àfa Yẹ̀sàlónẹ́kà àtàfà Jákmọ́n náà ṣe gbẹtọ tiẹ̀ náà lẹ́gálè bẹ́ẹ̀ làwọn náà fẹ́ gbẹtọ tiwa náà lẹ́gálè ó ṣe lé wá dìsìn kẹ́nìkan jáde kan wá wá nígbà tí wọn ń gbé àti jọ sí bá wa bẹ̀bẹ̀ ẹ tí ìrìnsẹ gbogbo èpè yìí níjọ́ náà pé kó sọ fún pé nǹkan tó ń ṣe ṣe ìfẹ́ Ìlọrin nìkan ní bẹ́ẹ̀ ní Nàìjíríà ni tí wọ́n á béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé tí ń bú ọba Ìlọrin ó ní torí pé wọ́n ń kúnlẹ̀ fọba Ìlọrin bá ti ń kí ọba Ìlọrin bá ti ń kí ọba Ìlọrin kò kò kò kò kò kò kò bá kò bá ṣẹ̀rí àmú kò ṣe gbá nǹkan tí ń wí nù ṣé kò yé bí ọba sì yé àwọn tó súnmọ́ òfin yé wípé ṣé àwọn sàbẹ̀ òkúnlẹ̀ fànàbì ni bó fẹ́ ló jẹ́ pé kì í ṣe pé wọ́n ń kúnlẹ̀ láti fi kí ànábì àmọ́ wọ́n kúnlẹ̀ bẹ́ẹ̀ nígbà tá ànábì ń bínú òbí kúnlẹ̀ bá wa jẹ́ bọ̀ ní sáà ànábì ọgbẹ̀ bọ̀ so ọ̀dà òun bú ọba wa nílọrin torí pé wọ́n kúnlẹ̀ kí ọba wa lọ ìlú yín tí wọ́n ti ń dọ̀bálẹ̀ kí ọba kí ló ṣe sí kí ló rí ṣe sí so kí kí ẹ mọ ẹ lè máa pẹ̀tù sáwọ̀ àmọ́ ọ̀rọ̀ ti kọjá ẹ̀bẹ̀ nítorí wípé ìjọ tí ń ṣe gbogbo kinní yìí yìí kò sẹ́nì kankan tó tají pé kọ́ mọ̀ ṣe lẹ́sàmín umẹ́tì anábì ló sọ bẹ́ẹ̀ anábì lẹ́sàmín umẹ́tì anábì ní kò sí lára àjọ mi o mọ́làmí ojú ìlà kẹbí ìrànà ẹni tí ọba mọ yìí gbé fàgbàlagbà wàlámù yarham sọrí ìrànà tí ó sì ṣe àánú ọmọdé inú wa tí ọba ṣàánú ọmọdé ànábì ló sọ bẹ́ẹ̀ tí ọba ṣàánú ọmọdé wàyà àrẹfilẹ alimina haka tí ó sì mọ ẹ̀tọ́ fáwọn àfa tí ò fáwọn àfa àlẹtọ wọn tí ń sẹnu bẹlẹ ìwò òun òun ṣiṣẹ kàdá kọ́ra kọ gbọ́dọ̀ sọ fúnrú èmi yìí pé ìmọ̀ kéwú ẹnu lọ̀gbá kó wí bẹ́ẹ̀ ká tó a sọ wípé àfa àfa àfa àfa àfa àfa àwọn tó kọ́ wa sheikh adam tó jẹ́ maruf alamiyan níbo ni wọ́n ti mọ̀ sheikh adam kí ni Ìlọrin ṣe fún gbogbo gbogbo wọn gan kí la ṣe fún wọn gan gbogbo tẹ́ tẹ́ ń fi gbógun ti Ìlọrin tẹ́ ń sọ̀rọ̀ sí Ìlọrin sí ìlẹsẹ èyí tó burú jùlọ kọ mọ ẹbẹ nílùú yìí ni èyí ṣe tẹ́ jáde kẹwọn sọ ní bẹbẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn títí ń sọ̀rọ̀ yìí ẹ rọ́wọ́ Ìlọrin yọ kúrò lára yín ẹ rí yọ kúrò lára yín kì í ṣègbéraga fáàmù abẹlẹ mọtàrọ bíkà fàádìsì alukurani ló wí bẹ́ẹ̀ so baba wa wazir of yorùbá land mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé mo mọ̀ yín ẹ̀yin náà mọ̀ mí tọ́lájọ kẹ́kọ̀ọ́ lásìkò àárín so mo sì mọ̀ wípé bóyá kí n sọ wípé ohun tí wọ́n máa ń pè ní abiyamọ òun ló gbé yín àmọ́ abiyamọ tó gbé yín tó gbé yín nísìnyí ó yẹ kó ti gbé yín tipẹ́ ó yẹ kó ti gbé yín tipẹ́ níjọ́ tí ń bú àwọn èébú yìí ó kẹ́ ẹ ti jẹ́ kó mọ̀ wípé igi lòún gé yìí yóò padà níbi tí ó wò ó sí ó yẹ kó ti gbé yín tipẹ́ nítorí tó yẹ sàlùmọ́kà darí àjìdé tí wọn ò jó délé ó yẹ kó ti gbé yín tipẹ́ nítorí Jackman kúrò ní kóòtù kan tí wọ́n tún fi wọ́n tún wọ́n tún kidnap rẹ̀ wọ́n fi ọlọ́pàá mi gbé wọ́n tún gbé lọ sòṣogbo ní ti gbogbo kálukú wíńjọ́ náà nípa àṣejù àwọn Ìlọrin ń pọ̀ àṣejù àṣejù wá pọ̀ lẹ́yìn wíńjọ́ náà àmọ́ gbogbo bá ti ṣètò lọ́n fi bá wa ṣẹ́tú ọ̀rọ̀ wọn ẹ wá ẹ wá sọ ìlú mi ẹni tó ń sọ gbogbo ọ̀rọ̀ ẹ sọ ìlú mi yàtọ̀ sí Ìlọrin tó ṣe gbogbo àjẹ́ yìí sí kíláàsì fún yín gan-an ẹ sọ ìlú mi yàtọ̀ sí Ìlọrin kò sí àfi Ìlọrin yìí náà ni òfin máa ní kinní òun bọ́ bá wa òun bú tìfì máa mú wa ó ti sèpèlè ra rẹ pé tọ́ba bẹ̀bẹ̀ kọ́ mọ dà bọ̀ then why are you now begging kì í torí wọ́n bẹ̀ wọ́n náà ọ̀gbẹ̀bẹ̀ o gbé àfàbàbò olú nítorí pé ó dì fèèmù rẹ kí ló dé tí wọ́n wá jẹ́ kí wọ́n gbé wọn nísìn gbogbo ẹni tí bá ń kó sáré sí tù lọ́wọ́ tó bá jọ ọmọ Ìlọrin tó jọmọ Ìlọrin tí èèyàn tó rí ilé Alímì fín níbi táwa bàbàrà ń lọ rí ilé Alímì ni o ẹni tó rí bẹ̀ fín òun lẹ́yìn lẹ́yìn ṣe kúgbẹ́kúgbẹ́ lẹ́yìn tẹ̀lé lẹ́yìn tẹ̀lé tẹ̀ ń bá bẹ̀bẹ̀ kò lè pé yín ẹ̀sìn lè rérè mbẹ̀ àríwá àwọn tó ti kọjá ògùn oníjó pé yín torí bọ́dì yìí ni máa ń kú ẹ̀mí òkè ń kú tẹ́ bá ń bá bẹ̀bẹ̀ ní kọ́mọ́ sẹ́wọ̀n sẹ́ẹ̀rí gbàálẹ̀ lọ́wọ́ Ọlọ́run ni àbí tá a bá kójọ àwọn ọmọ mọ́ríkàs tá a bá kójọ àwọn ọmọ ìlọrin tá a bá kójọ àwọn màdàbíyà tá a bá kójọ ní gbogbo wọn ló bú tá a bá kójọ tá a wá ṣe kùránì tá a ní báyìí ni kó rí fún ẹ bí ẹ̀bẹ̀ yín ọ̀ràn eléyìí so response mi leléyìí o wípé ntí ntí mo sì wí yìí ọmọ ọkọ dáhìrì ìlọrin ntí ntí mbẹlẹ́mi wọn ni mo sọ fún yín yìí ntí mbẹlẹ́mi wọn ni mo wí yìí ẹnu bá fẹ́ ṣe dáwà kó ṣe dáwà tí bá sọ kinní kan tó fi pé kọ̀ dáa kọ̀rẹ́ẹ̀tì mi correct mi fẹ́ rí correct mi má bú mi kò ní tọ́kọ̀ pẹ̀lú personal life mi má bú mi má bú mi torí pé mo sọ ń jò ní wípé Charles Darwin tó gbé nàìjíríà jáde wípé èèyàn ló di ọbọ pé ìdàgbàsókè ló bá ló bá pé ọ̀bọ ló di èèyàn ìdàgbàsókè ló bọ̀bọ̀ tó fi di èèyàn ẹnìkan kò bù kò sẹ́ni tó bù wọ́n takò wọ́n takò wọ́n mẹ́rìí wá ni wọ́n takò wọ́n gbé ọ̀bọ tó ti kú àtèèyàn tó kú lọ sí láàbù wọ́n sì examine rẹ̀ wọ́n sì rí i pé kò sí ìdàgbàsókè kankan tó lè bọ́bọ̀ láyé tó fi lè dèèyàn ọ̀pọ̀ kọ́lá tí dì í sin àwọn èèyàn sì ń fún lésì kò sẹ́ni kan tó bu ẹni tó sọ pé pé ọ̀bọ ló dèèyàn nu anybody ò bu ká tó a sọ pé onímọ̀ tó ṣe tíra tó sì lẹ́rìí nǹkan tí ń wí ìwọ wá ń sọ pé Sheikh Adam ló ba ìsìláàmù lẹ yóò bàjẹ́ ẹyọ kan yẹn tó tó jẹ́ kí gbogbo oníkéwú ká dojúkọ gbogbo ẹ̀yin tí tẹ́ ẹ sì bẹ́ẹ̀ níṣẹ́ afẹ́fẹ́ ti fẹ́ àti rídìí adìẹ ẹ fi lọrin lẹ̀ o ẹ fi lọrin lẹ̀ o àwa àlọrin lónìbáwí alónìbáwí kò sí ìlọrin kan tí ó bọ́ ọ̀tà ṣe wébewèbe ilé ni wọ́n ti pè tí wọ́n bá wí àmẹ́ni eléyìí ọ̀rẹ́ nìkẹ́ni bá wí níjọ́ tí ń ṣe ó ti wá ṣe nísìn yorùbá ló pòwe pé wọn sọ pé kọ́mọ ẹni ọmọ dẹ́tẹ̀ tó ti lè dá gbogbo ó sì ti dá gbogbo nísìn ó ti dẹ́tẹ̀ nílẹ̀ ẹjọ́ dá gbogbo kí ni bú ọba àlọ́rin sí mo sọ́lẹ̀ kan ọ̀já tòhù àwíjàre rẹ̀ ni pé anna amira ìlọrin yunhana lahu ó ní ọba Ìlọrin wọ́n ń kúnlẹ̀ fún wọ́n ń kúnlẹ̀ fún bàbá ọlọ́lá ọba ìlú Ìlọrin àmọ́ ń kúnlẹ̀ kí ọba wa ń lọ bẹ́ẹ̀ ni a kúnlẹ̀ kí ọba ń lọ tọ́ra ààrẹ rí ibi tó ti kúnlẹ̀ kí ànábì tí wọ́n ti kúnlẹ̀ bí ànábì bá ta ànábì ń bínú bí ọba bí ọba kéwú débẹ̀ ẹnikẹ́ni ẹni tí ń wò mí ẹ ṣe rìsáàjì ẹ rí tí ìsọ̀nà kan tí ìsọ̀nà méjì tí kúnlẹ̀ bá jẹ bọ̀ ni ọ̀rẹ́ lómi sọ pé ṣebí kìí ṣe pé wọ́n kúnlẹ̀ kí ni wọ́n kúnlẹ̀ kí wọ́n kúnlẹ̀ kí o wọn ò kúnlẹ̀ kí o wọ́n kúnlẹ̀ bẹ̀ o asáre ẹ̀rí ibi tá ànábì ti gbà kúnlẹ̀ àwọn sàábé ẹ̀rí tó sẹ́lẹ̀ kẹjọ tẹnikẹ́ni ò lè takò so tí ìkúnlẹ̀ bá jẹ́ bọ́ sànábì ọgbẹ̀bọ. àwọn bá lóyún tán wá ń dọ̀bálẹ̀ kí kí lórí ṣe sí ìyóngbà tó ń wíyìn sọ bá wa. so series of àwọn ìjáde òun lẹ́mọ̀ rí nísìn torí pé jẹ́jẹ́ la dúró tí wọ́n kọwọ́ bọ̀ wá lẹ́nu àwọn tá a bàbàrà nílùú tiwa nù o àwọn tá a bàbàrà kò sí nǹkan kan tá a gbójúlé nílọrin ẹ̀sìn ni àwọn tá a sì bá bara nu ẹnìkan wá ní àwọn tí ó bá wa wí tí wọ́n ṣe sáì sí wa pé ó tó àwọn náà lẹ rí fín yìí àwọn lẹ rí fín yìí ẹ filẹ̀ ẹjọ́ òun ló lùlù ẹ sì jójó sílù tó lù fúnra rẹ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.